àwọn ibi tó bá ti yẹ ká bá ọgbọ́n téèyàn bá bá agọ̀ níbẹ̀ yìí máa dùn yàn jọjọ. ìgbà míì sì rèé èèyàn máa wò pé èèyàn kan gọ̀ kì í ṣe pọ́ gọ̀ o hmm. dídákẹ́ kẹ̀nẹ̀ún kì í ṣe pọ́ gọ̀. Eh ọ̀rọ̀ tí mo wá fún nírọ̀lẹ́ yìí ó ti tó bí ọlọ́sẹ̀ mélòó kan tí mo ti rí ṣùgbọ́n mo dìídì dákẹ́ mo fẹ́ wo àwọn wo ni yóò jáde lórí ọ̀rọ̀ yẹn tí wọ́n á sọ̀rọ̀ nípa rẹ̀ mo fẹ́ wo kí ni tó fẹ́ ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ yẹn ǹjẹ́ orílẹ̀-èdè tá a wà yìí ṣé n tá ń pè ní justice ìjọ wà ọ̀rọ̀ Láwórì àti Koko Zaria ẹ̀yin àfáà nǹkan kí ó lọ́wọ́ yìí ẹ dákẹ́ náà ẹ jẹ́ kí n parí ọ̀rọ̀ tí mo ń sọ yìí ọ̀rọ̀ yìí ó wà sensitive ọ̀rọ̀ Koko Zaria pẹ̀lú Láwórì hmm. ọ̀rọ̀ yìí tí à ń pe ọ̀rọ̀ yìí ní ọ̀wẹ̀ ó ti ń láàárọ̀ nínú ilẹ̀ sì ti ń ta sí ọ̀rọ̀ yẹn atẹ́gùn ti ń fẹ́ sí i àwọn bàbá wa yìí sọ pé justice delay is justice deny mi mọ láwórì rí mi mọ kókó sáríà rí ṣùgbọ́n inú ayé tá a wà yìí gbogbo wa bára wa níbẹ̀ ni kò sì sẹ́ni tó wà nínú ayé tí ò fẹ́ lo ayé pẹ̀lú dáadáa àwọn tí ń gbádùn nú ayé lénìí àwọn tí wọ́n ń gbádùn nínú ayé lénìí tẹ́nìkan bá bọ́ ta bá bẹ̀rẹ̀ sí ní ṣépè fún wa pé ìgbádùn tẹ́ ń gbá yẹn o bẹ́ẹ̀ ṣe ń gbádùn yìí ẹ̀yin náà padà ẹ̀ padà tọ́ kíkan wò gbogbo ayé ni ó bọ́ ta náà máa sọ pé ìkàlẹ̀ ẹni tí ń sọ bẹ́ẹ̀ torí pé ẹni tó gbádùn ẹni tí ń gbádùn nínú ayé pàápàá jùlọ orílẹ̀-èdè tàwa ìlénìí kò ṣe tán láti padà jìyà mọ́ ẹni tó náà wá ń jìyà ńkọ́ òun náà fẹ́ gbádùn ayé òun náà fẹ́ bá gbà mu ó fẹ́ bá gbà pé òun náà fẹ́ ó fẹ́ ráyé lò Koko Zaria. ó ti gòkè ọlọ́run ní jẹ́ kó jábọ́ mọ́ láéláé ọlọ́run ní jẹ́ kó jábọ́ mọ́ láéláé ọlọ́run ní jẹ́ kó jábọ́ mọ́ láéláé. ọ̀rọ̀ tí mo fẹ́ sọ nípa ọ̀rọ̀ yẹn mi ń wá láti wá sọ̀rọ̀ pẹ̀lú kéta tàbí torí pé bóyá mo fẹ́ ṣàbòsí èèyàn kan ṣùgbọ́n mo kórìíra àbòsí I like justice I like justice I like justice mo fẹ́ràn ah ibi tí déédéé bá wà kéèyàn ọmọ yànyàn jẹ mo kórìíra rẹ̀ púpọ̀ ọjọ́ tọ́rọ̀ yẹn ti ṣẹlẹ̀ tó sì sórí social media ni mo ti fọwọ́ lẹ́rán ni mo ti ń wo ibi tí ọ̀rọ̀ yẹn fẹ́ kí ni tó ń ṣẹlẹ̀ kí lọ́rọ̀ yìí fẹ́ bí ibo ló fẹ́ wó sí. Si se láwòrí ló jẹ̀bi Koko Zaria ni àbí Koko Zaria ló jẹ̀bi láwòrí gbogbo àwọn fẹ́ sọ nǹkan kan fún wa o nínú aya alquran ọlọ́run bá pàṣẹ nǹkan mẹ́ta níbẹ̀ ọlọ́run ọba ó pàṣẹ nǹkan mẹ́ta fún wa nínú alquran ó sì ó sì kọ nǹkan mẹ́ta fún wa. ọlọ́run ọba pàṣẹ nǹkan mẹ́ta fún wa ọkọ̀ nǹkan mẹ́ta fún wa kí ni ọlọ́run ọba pàṣẹ fún wa ọlọ́run ọba pàṣẹ déédéé iná láàyà amúrúbìlẹ̀ adìlì ọlọ́run pàṣẹ déédéé fún wa pé ṣe déédéé láàrin ara yín ẹ má fi gbà kan bọ̀ kan nínú tí nǹkan kan bá ti ń ṣẹlẹ̀ láàrin ara yín wàlí ihsan ọlọ́run pàṣẹ dáadáa ṣíṣe láàrin ara wa ẹ ṣe dáadáa síra yín ẹ má fàbùkù kan ara yín ẹ má fọ́gùn mọ́ ara yín lórí ẹ má ẹ ẹ ẹ má kó nira bára yín dáadáa ni kẹ ẹni tó bá kù díẹ̀ káàtó fún ẹ ṣe dáadáa sí i ọjọ́ lẹ́ẹ̀kejì wà á ta ìsílíkùrì bá àwọn tí wọ́n bá súnmọ́ yín ọlọ́run ni ẹ máa nawọ́ sí wọn ẹ máa fún wọn ní nǹkan. àwọn tí wọ́n bá súnmọ́ yín ẹ máa nawọ́ sí wọn ẹ máa fún wọn ní nǹkan déédéé àṣẹ mẹ́ta tí ọlọ́run ọba pa fún wa láti máa ṣe òun nìyẹn ọlọ́run tó wá kọ nǹkan mẹ́ta fún wa láti máa ṣe kí ni nǹkan mẹ́ta náà tọ́lọ́run ọba kọ̀ pé a gbọ́dọ̀ ṣe òun náà ni pé wáyà níyà ánìlìfà àṣà ìwà àbàjẹ́ ọlọ́run ni ẹ má ṣe láàrin ara yín wàlímọ́ńkárì ìwà motómotó tí n bá ṣe ta ni ó mú mi kọ̀sẹ̀ ń tó tó bẹ́ẹ̀ tí n bá ṣe ọlọ́run ni mo kọ̀ fún yín ẹ ṣe wàlíbágìyì kéèyàn máa dìtẹ̀ kéèyàn máa dìtẹ̀ ọlọ́run ni mo kọ̀ fún yín ẹ má ṣe Koko Zaria àfọláwùrì ní gòlórí ọ̀pàgòmà lórí àwọn kan ní ìsìn Koko Zaria Koko Zaria ní èèyàn kan ní èèyàn kan nínú àwọn. alátẹ̀lé Kókó Zaria àlòfógò mọ́yàn lórí ṣùgbọ́n mo fẹ́ ká lọ mọ̀ pé téèyàn bá jí alágbára lénìí ọ̀lẹ lọ́la o tọ́ ọ bá wà láàyè kan lénìí àwọn kan náà wà ń bẹ̀ lánàá kí tó o ìwọ náà ó sì lọ́jọ́ kan bó o kú àgbà ogbó ọ sún ọ kúrò láàyè yẹn tọ́lọ́ máa gbé àwọn kan tí ó jẹ́ pé irun dúdú ń bẹ lára wọn tán sàn gan ju ọ lọ nígbà tó gbó bá dé alágbára máa ń dọ̀lẹ́ alágbára ó padà dọ̀lẹ́ bálágbára ó bá padà dọ̀lẹ́ tó gbó bá dé ogbó ó padà sọ alágbára dọ̀lẹ́. Koko Zaria jáde ó ní òun kọ́ ló ń fọ́ láwùrí nígbòlò ó dẹ̀ gbé Kùránì. Koko Zaria ń búra láwùrí ń búra láàrin àwọn méjèèjì ọlọ́run nìkan lọ́ba tí ṣùgbọ́n àwọn tí wọ́n ń sọ nípa ọ̀rọ̀ yẹn ń tọ́ fẹsẹ̀ tán fìdí ẹ̀ múlẹ̀ jù ni pé wọ́n ní hmm, àwọn èèyàn Koko Zaria ló fọ́ Láwórì ní gólórí látara pé kẹ́ni orí wa ò recognize wa orí wa ò kí wa ọmọ hmm, ga o orí wa ò kí wa orí wa ò ò ò recognize wa èèyàn mélòó ní kí ọlọ́run lójúmọ́ mélòó èèyàn ló ń jí lójúmọ́ ní rántí ọlọ́run ní rántí kó dúpẹ́ fọlọ́run mélòó ẹ̀dá kan ṣé gbogbo ẹni tí ò kí ọlọ́run lójúmọ́ lọ́lọ́run ọba ń lù pa ṣé gbogbo ẹni tí ọ̀ràn tí ọlọ́run lójúmọ́ lọ́lọ́run ọba ń pa lọ́lọ́run ọba ń fìyà jẹ mélòó èèyàn ló ń jí lórí bẹ́ẹ̀dì ẹ̀ ní rántí ọlọ́run ẹlòmíì iṣẹ́ rẹ̀ ló máa rántí tó bá ti jí ẹlòmíì bísínẹsì ẹ lọ máa rájọ bá ti jí kí lọ Ọlọ́run bá ń ṣe fún wa ká tó wá sọ ìwọ ìyàn lásán lásán orí mi ò kí mi wọn dẹ fọgò má lórí sọ yẹ kó rí bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ ẹ fọgò ọ fọgò mọ ìyàn lórí tán àná tó wá ń lọ àwa náwó fún ìyàwó rẹ̀ nínú ẹkún kò mà dáa kéèyàn jẹ́ òlẹ́nu ayé o ṣùgbọ́n gbogbo ẹni tó jẹ́ ọ̀lẹ lénìí ọlọ́run la lágbára wọn lọ́la o tí ìwọ kan bá wà níbì kan tó o pé alágbára ní ẹ lénìí àwọn kan ọ̀lẹ ni wọ́n tó o bá fi nǹkan kan ṣe wọ́n kò sẹ́ni tó tó bẹ́ẹ̀ láti yí ọ lọ́wọ́ ẹ̀ wò kò sẹ́ni tó tó bẹ́ẹ̀ láti mú ọ tó fara ni wọ́n tó sì jẹ lọ bẹ́ẹ̀ ọba òkè ọlọ́run ọba ń wù ọ yóò sì gbà ọ mọ́. yóò gba ọmú láàrin àwọn tó wò pé alágbára ni wọ́n pé wọ́n yí ọ̀pọ̀ owó sì ní rẹ́nì kankan gbà ọ́lẹ̀ láàrin wọn. ó ti níye oṣù ó níye ọjọ́ ó níye ọdún tí Láwòrí ìwádìí sórí social media tó wá ń béèrè orí tó wá ń tọrọ pé káwọn èèyàn ṣàánú káwọn èèyàn ṣàánú káwọn èèyàn ṣàánú kọ̀rẹ́ nìkan kan dìde sí kọ̀rẹ́ nìkan kan ṣàánú ẹ̀ ó ń lògbèsè ayé rẹ̀ mi ń mọrí mi ń mọrí mi ń dẹ̀mọ́ kókó sáyà rí ṣùgbọ́n iná láàyà amúrùbìlẹ̀ adìlì wálé ìhìsáni wà ìta ìsìlìkùrìbá déédéé ṣíṣe yẹn àṣẹ látọ̀dọ̀ ọlọ́ni déédéé ṣíṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wá dákẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó yẹ kó sọ̀rọ̀ nínú àáfàá àwọn dákẹ́ lórí ọ̀rọ̀ yẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn àwọn òṣèré tó yẹ ká sọ̀rọ̀ wọ́n dákẹ́ lórí ọ̀rọ̀ yẹn ẹ jẹ́ á ṣe wáàsí láàkó tí wáàsí wúlò fẹ́ni tó bá bàgá fẹ́ni tó bá kọjá àlà láàkó tó kọjá àlà yẹn ni wáàsí wúlò ẹni tó ń lọ mọ́sálásí lọ ṣe wáàsí dẹ̀dẹ̀rin ní ẹni àwọn tó ń lọ ṣe wáàsí fún ní mọ́sálásí yẹn wọ́n ti dọ́lọ́ ọmọ rẹ̀ àwọn ayanijẹ́ apanilẹ́kúnjayé àwọn ni kẹ́ ẹ ṣe wáàsí fún. torí pé àwọn kan ti jẹ àwọn èèyàn ti jẹ dodo wọn lè sọ dodo mọ́ àwọn kan torí ìbẹ̀rù ìbẹ̀rù ọmọ aráyé wọn lè sọ dodo mọ́. àwọn tampan ó dùn mí fún yín o ẹ̀yin tampan ẹ̀yin tampan ó dùn mí fẹ́yìn tampan torí pé àwọn tí wọ́n sì jẹ́ lọ́gàlọ́gà nínú ẹ̀yin tampan ẹ ti lọ́ọ́ fira yín ṣerú ẹ ti lọ́ọ́ fira yín ṣerú lábẹ́ àwọn onímọ́tò èkó kò jẹ́ kẹ́ ẹ lè sọ̀rọ̀ wọ́n fọ́gò mọ́ ìkan lára yín lórí gbogbo yín dẹ̀ dákẹ́ ọláàyá igwe mórí onìkan mo rí tó sọ̀rọ̀ ọ̀pọ̀ ń pé máa yẹn ó close ó súnmọ́ MC Olúọmọ àtàwọn onímọ́tò Èkó máa yẹn sọ̀rọ̀ ó dẹ̀ sọ òdodo ọ̀rọ̀ iná mi tampan president kí ni ìgbésẹ̀ tí wọ́n gbé lórí ọ̀rọ̀ yẹn dì sìn ẹlẹ́rù ni ó gbé níbi tó ti wúwo kọmọ aráyé ó tó máa bá gbé tampan president ìgbésẹ̀ wo ni wọ́n gbé up to now àwọn tampan executives ìgbésẹ̀ wo ni wọ́n gbé lórí ọ̀rọ̀ yẹn di ìsìn. ẹ̀yin tampan ojú gbà mí ti fún yín kí ni ìjọ kí yàwó má bàa máa jẹ àwọn èèyàn yín. nísìnyí ẹni tán láwórì tí wọ́n fọ́ ìgò lórí ní hospital wọ́n ní ìgò yẹn àkọ́kọ́ náà kì í sọ ọmọ kékeré mọ́ ẹlẹ́ẹ̀kejì ẹ mọ̀ pé téèyàn bá ti ń dàgbà àwọn àwọn ẹ̀yà kan lára ogbó ọmọ béèrè ìdàgbà ọmọ béèrè látara àwọn nǹkan kan lára wọ́n ní ìgòtàn fọ́mọ́ láwùrí lórí ó ti affect ojú ẹ̀ méjèèjì ẹ̀yin tampan ẹ sì wà níbẹ̀ ẹ jókòó ẹ gbọ́ lẹ́rán látara pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jẹ́ aṣáájú yín wọ́n ti tira wọn bọ abẹ́ àwọn onímọ́tò lẹ́kọ̀ọ́ pé bọ́yá bẹ́ẹ̀ ni ibẹ̀ lóríire àwọn wà ẹ jẹ́ ń sọ fún yín bọ́yá ajẹ́ ṣe fúnni ní sọ ní ìdẹ̀rú olówó bóyá ajẹ́sí fún ni ní sọ ní dẹrú olówó yín tó ṣẹlẹ̀ sí láwùrí yín tó jù bẹ́ẹ̀ lọ ó máa padà ṣẹlẹ̀ sí lómìn tí nǹkan báyìí bá ń ṣẹlẹ̀ láàrin yín tẹ́ ẹ̀ bá dìde sára àtàlẹ́ fẹ́ kó dìde nígbà tẹ́yìn ò bá dìde sí àwọn èèyàn yín òyìntọ́ àtijọ́ tọ́rọ̀ yẹn ti ṣẹlẹ̀ ni mo ti ń retí káwọn tí wọ́n àwọn tampan ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣèré kí wọ́n dìde sọ̀rọ̀ yẹn ká máa gbọ́ lọ́tún lọ́sì bí ìsù yẹn ṣe ń lọ kí ni tó ṣẹlẹ̀ ẹnìkan ò lágbára títí kó lágbára jọ lọ́wọ́n ba lọ bẹ́ẹ̀ ni ẹnìkan ò lágbára títí kó lágbára ju ọlọ́wọ́n ba lọ. Láwórì ní ó ní fámìlì ó níyàwó ọlọ́mọ ọlọ́mọ ọlọ́mọ kò dáa bẹ́ẹ̀ kò dáa bẹ́ẹ̀ ẹ̀fọ́gùn mọ̀yàn lórí tán ẹ wá tọ nà lówó owó kíni owó ẹkún ni àbòwó ẹ̀mí owó ẹ̀ sówó ẹ̀mí rẹ̀ ni wọ́n nà ni àbówó kíni kápè ẹ fọ́gò mọ ọkọ lórí wọ́n gbé ọkọ lọ sọ́sítù àwọn anáwó fún yàwó ǹjẹ́ owó ẹ̀mí ìyàwó náà ń ná ni àbówó kíni sówó ẹ̀rín nìyẹn ni àbówó ẹkún gbogbo ṣìkàṣìkà ẹ jẹ́ á rántí ọjọ́ kan o ẹ jẹ́ á rántí kan o ọjọ́ tí ó kù àwa nìkan nínú sàárè. Eh, orí wa kò recognize wa orí orí wa kò kí wa orí wa kò kí wa so ti tó séyẹn ti tó láti fọ́gò mọ́yàn lórí. ẹ jẹ́ máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o justice must be done on Láwórì. justice must be done on Láwórì gbogbo àwọn táǹpà yẹn wọ́n ti fira wọn sí abẹ́ àwọn onímọ́tò wọn lè sọ̀rọ̀ gbogbo wọn keep mute wọn keep silent wọn lè kò sí wọn lè wọn lè bóde sọ̀rọ̀ ẹ̀rù ń bà wọ́n kó oúnjẹ tán jẹ́ ọmọ bá a bọ́ ẹ̀rù ń bà wọ́n bóyá kí wọ́n bá a ṣe àwọn náà léṣe ẹ lè sọ̀rọ̀ ah, ọmọ ga fún yín o ọmọ ga fún yín o ọmọ dùnmẹ́ fún yín o sẹ́yìn ọmọ pé ikú ti ń pojú gba ẹni òwe ní ń pa fún ni òwe ní ń pa fún ni tampan ẹni president ẹni vice president ẹni secretary ẹni treasurer gbogbo àwọn esco tampan Ewo nu wọn ló ti gbé gbèsè èwo ló ti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí ìgbésẹ̀ wo ni wọ́n ti gbé ìgbésẹ̀ wo ni wọ́n ti gbé wàyẹ́ni ha anẹ́lì fàṣáyì ọlọ́run ọba kọ ìwà ìwà ìwà àbàjẹ́ ká má wo àbàjẹ́ láwùjọ wàlímọ́ ń kárì ìwà mọ́tòmọ́tò ta ni ó mú mi tí mo bá ṣe ta ló tó bẹ́ẹ̀ láti mú mi ọlọ́run ọba ò fẹ́rú ìwà báyìí láwùjọ ọlọ́run ọba kọ ta ń tó bẹ́ẹ̀ láti mú mi ta ni ọ́ ta ni ọ́ Eh? ta ni ọ́ àwọn tampan sì gbẹnu dákẹ́ kí ni function tampan gan tí wọ́n gbé kalẹ̀ ẹ yá lọ dissolve tampan yẹn bóyá láwòrí ò kì í sì sọmi ẹgbẹ́ yẹn tí láwòrí ọba tiẹ̀ wá sí lára tampan tí ó sì lára kankan nú àwọn ẹ sá mọ̀ òṣèré sá nẹ òṣèré sá nẹ. ifá àtọ̀tì láwòrí ọ̀bàjì lára ẹgbẹ́ yín òṣèré sani so tó bá jẹ́ pé bọ́n ṣe fọ́gò mọ́ lórí yẹn ó kú ẹ̀yin tampa ẹ mà sọ pé ẹ fẹ́ ṣe àjọ̀dún fún un ẹ mà sọ pé ẹ fẹ́ lọ jó ijó ẹ fẹ́ ṣe tíátà náìtì fún un tó yẹ kí wọ́n ṣe fọ́gò mọ́ lórí yẹn ẹ̀yin tampa gbogbo yẹn lẹ́ẹ̀ máa ṣíà RIP láwòrí abẹ́ẹ̀ni ṣe RIP Láwòrí gbogbo ilẹ̀ máa ṣe RIP Láwòrí gbogbo ẹ̀yin tampan gbogbo gbogbo tampan members ẹ máa ẹ máa ṣe gbogbo orí social media ẹ máa ṣe RIP Láwòrí kí ló dé wọ́n ní ìpéjọ tá a péjọ tá a fi sòkú tó wá jẹ́ pé bẹ́ẹ̀ la péjọ wo aláìsàn bóyá ìbámọ́kù ìbámọ́kù wọ́n fọ́gò mọ́ lórí ó ti affect ojú ẹ̀ méjèèjì ìgbésẹ̀ wo ni tampa ń gbé ìgbésẹ̀ wo làwọn ọmọ ẹgbẹ́ tampa ń gbé ẹrú ẹrú ẹrú ẹrú ẹrú ẹrú Koko Zaria ń bá yín Koko Zaria ọtí ẹwà jẹ́ pé lóòótọ́ lọ fọ ọmọdúgbò má lórí kì í sóòótọ́ ẹ ti ẹ kọ́kọ́ gbègbèsẹ̀ náà lọ́nà òfin tán bá ti ẹ wá ṣèwádìí tán di pé kì í sóhun wọ́n á fi ilẹ̀ ẹni tó bá jẹ́ pé òun ló ṣẹ̀ wọ́n á lọ gbá ẹni mú ìdájọ́ tó bá dẹ̀ yẹ kó fi òsì òfin máa ṣe. iná láàyè amórúbìlẹ̀ adìlì ẹ ṣe déédéé ẹ ṣe déédéé ẹ ṣe déédéé ẹ̀yin tampan ẹ ṣe déédéé àárín ara yín gan ẹ̀yin gan ẹ ẹ ẹ fẹ́ ìlọsíwájú fúnra yín ẹ̀yin tampan ẹ̀yin gangan ẹ fẹ́ ikú ara yín hmm. ẹ̀yin gangan ẹ fẹ́ kú ara yín ẹ̀yin ẹ̀yin gangan gangan gangan àárín ara yín ògàn ọ̀tẹ̀ kéétà ó ti pọ̀jù láàrin yín inú níbí ni ti pọ̀jù láàrin yín láàrin ẹ̀yin tampons ẹ̀yin ẹ̀yẹ ẹgbẹ́ òṣèré ìlọsíwájú ara yín máa ń bí nínú ni kẹ́ ẹ máa gbọ́ RIP RIP yẹn lẹ máa ń ṣe àjù RIP lẹ máa ń ṣe à oríire yín ó ń bira yín nínú ó níye ọdún ó níye oṣù tí Láwòrí fi ń sunkún lórí social media pé òun ní ìdìrànlọ́wọ́ òun ní ìdìrànlọ́wọ́ òun ní ìdìrànlọ́wọ́ kò sẹ́ni kankan tó dìde ìrànlọ́wọ́ sí i ó ṣe fíìmù kọta ó tún wá sórí social media pé káwọn èèyàn bóun ṣíà rẹ̀ kán dákun kán bóun ṣíà rẹ̀ ẹ́ ààrẹ nìkan kan nu yín kọ́ bá ṣíà rẹ̀ kọ́ bá sọ̀rọ̀ lórí fíìmù rẹ̀ ṣùgbọ́n tó bá jẹ́ pé wọ́n ṣe fọ́ nígò yẹn ìgò lórí yẹn ó kú gbogbo yín lè máa ṣíà òbítúárì ẹ̀ gbogbo yín lè máa ṣíà RIP rẹ̀ gbogbo yín lè lọ sí tíátà ẹ̀ẹ́ sí tíátà náìtì àbí kí lẹ máa ń pè ẹ lọ ẹ lẹ ẹ sọ pé àfẹ́ ṣe láwórí kéde kan sí tíátà náìtì ẹ sọ yẹ kó rí bẹ́ẹ̀ ọ̀gá Koko Zaria ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o ilẹ̀ ń yọ̀ o ilẹ̀ ń yọ̀ o ọ̀gá Koko Zaria ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ilẹ̀ ń yọ̀ o ọlọ́run ọba ò tí ì da ẹni tí ò lè mú o ọlọ́run ẹ ti ga ẹ ti ga ẹn tó burú jù tínú ọlọ́run tínú máa bí ọlọ́run sí jù ní tó ga kó máa fi ọlá rẹ̀ ẹni tí ò tí ì ga kó máa fi rẹ̀ jẹ. ẹn tó bí ọlọ́run nínú jù oníkẹ́ni tó ti ga kó máa fi gíga rẹ̀ kó máa fi rẹ̀ ẹni tí ò tí ì ga jẹ ní tàbùsì yìí. ni tabu si o ma je ko la bo ku lowo eyan o ma je ko la sonu ku lowo eyan ah koko saria hmm ko da be o ko da o o je yen ni o o ja won mo to n tele ni o iru iwa yen o o iwa iwa ta ni o ni o ìwà ta ni òmù mi ni o hmm. èmi ò gbàdúrà kẹ ẹ dẹni àná ṣùgbọ́n ẹ tọrọ àforíjìn lọ́wọ́ Koko Zaria lọ́wọ́ Láwòrì ẹ tọrọ àforíjìn lọ́wọ́ Láwòrì ẹ lọ tọrọ àforíjìn kẹ ẹ tọrọ àforíjìn ní gbangba kẹ ẹ tún tọrọ àforíjìn ní kọ̀rọ̀ láàrin yín àtọlọ́hun ẹ bọ́ síta ẹ lẹ́ẹ̀mọ nǹkan kan nípa rẹ̀ ẹ mọ má sì fọ nígò lórí lẹ́yìn kó béèrè lọ́wọ́ yín ẹ fún un lówó ẹ sì gbá ẹ wà ẹni ọ̀sà burú mọ̀ o ẹni ọ̀sà burú mọ̀ o ẹni ọ̀sà burú mọ̀ o èmi mọ̀ pé láàrin yín àtọlọ́hun ń tó yẹn ẹ̀mí yín yóò máa da yín láre lórí ẹ̀ tó bá jẹ́ dáadáa lẹ ṣe. tó àyíjà burú lẹ sí ẹ̀mí yín ó dá yín lẹ́bi lórí ẹ̀ ẹ lọ ṣàtúnṣe láàrin yín àtọlọ́hun torí pé hmm, nínú tí ọlọ́run ọba máa bá yàn á jà sí nínú tọ́lọ́run fi máa gba ọlá kúrò lọ́wọ́ èèyàn nítorí rẹ̀ oníkéèyàn máa fi ọlá kó máa fi àbòsí kó máa lo ọlá ní tàbòsí lórí ẹni tí ò tí ì nǹkan tẹ́ ẹ bá lẹ́ni ẹ̀yin ẹ̀yin lẹ́ni òní àwọn tí wọ́n ní ànádà tó bá dọ̀la àwọn kan ni ó wà lóṣòdì o àjàgbé bọ́ńbọ́ì àtàwọn kan ni wọ́n lu Òṣòdì lánàá àjàgbé bọ́ńbọ́ì àtàwọn kan ni wọ́n lu Òṣòdì lánàá tó bá di ọ̀la àtẹ̀msí o àti Sego àti anybody àti Koko Zaria o wọn á ṣẹ̀ṣẹ̀ máa lọ wo náà ìwé pé ta ni ń jẹ́ Koko Zaria ta ni ń jẹ́ MC ta ni ń jẹ́ tó bá dọ̀la tó bá dọ̀la torí pé gbogbo wa ládìtàn gbogbo wa la sì di ọ̀rọ̀ irú ọ̀rọ̀ wo la fẹ́ dà irú ọ̀rọ̀ wo la fẹ́ dà ẹ má jẹ́ ká máa wù ata ní òmùmí kódà ìwà mọ́tòmọ́tò ọlọ́run ọba ò fẹ́ ẹ má jẹ́ ká máa wù ú Koko Zaria ìwà ìwà ìwà kíni ọ̀sẹ̀lẹ̀ gan tí mo bá ṣe ta ló tó bẹ́ẹ̀ kódà kódà kódà ọmọ ẹ̀yìn èèyàn tó bá tó bá ṣe nǹkan kan ọ̀gá ló ṣe é ẹ kó ọmọ lẹ́yìn lọ́ọ̀bì kan ọwọ́ àwùwà kan ẹ̀yin lẹ ṣe ẹ̀yin ọmọ yẹn fọ́gò mọ́ yẹn lórí ẹ̀yìn lè fọ́ mọ́ kí ni tẹ́ ẹ ṣe lẹ́sẹ̀kẹsẹ̀ ńgbà tí ọmọ yẹn fọ́gò mọ́ lórí nígbà tí ọmọ tí ọmọ yín ọmọ yín yẹn tó fọ́gò mọ́ láwòrí lórí kí ni ìgbésẹ̀ wo lẹ gbé lẹ́sẹ̀kẹsẹ̀ síbẹ̀ ń wòran ni ẹ sì náwó ẹ wá náwó fún yàwó ìyàwó wa ń sunkún ẹ náwó fún yàwó àwọn táǹpà ló dùn mí fún jù látara pé wọn dúró déédéé àwọn táǹpáwọn dúró déédéé wọn dúró déédéé tẹ ẹ bá sì wò pé láwòrí ò léèyàn kò lẹni tí ó gbèjà rẹ ọlọ́run ọba ó gbèjà rẹ o wàláì ọlọ́run ọba ó gbèjà rẹ o wàláì màálù tí ò nírù ọlọ́run ní bá lè e o tẹ ẹ bá wò pé láwòrí ò léèyàn ìgòtàn fọmọ lórí yẹn wọn ló ti kọ̀ndẹ́ẹ̀mù ojú ẹ̀ méjèèjì tẹ́yìn bá wà wò pé láwòrí ò léèyàn ọlọ́run ọba máa gbèjà rẹ̀ bẹ́ẹ̀ ni gbogbo ohun táwa náà ní nínú ìbẹ́ lọ́run láfi support láwórì pé gbogbo ibi tí ìgò yẹn tó ti wá kọ́lọ̀ ń dojú gbogbo wọn bulẹ̀ gbogbo wọn tí wọ́n tí tí wọ́n fẹ́ tí wọ́n tí wọ́n wá àkóbá fún tí wọ́n fọ́ngò lórí láì nídìí láìṣẹ̀ láìṣẹ̀ ní tàbòsí á ara láwórì lọ́wọ́ wàláì ọlọ́run sì dojú gbogbo wọn bulẹ̀ torí pé ọlọ́run ọba kò fẹ́ràn ọlọ́run gangan kórìíra àbòsí ọlọ́run gan fúnra rẹ̀ ó kórìíra àbòsí. irú ìwà yẹn ọ̀dà ìwà yẹn ọ̀dà ìwà yẹn ọ̀dà ìwà yẹn ọ̀dà àtẹ̀yìn ọba lè ràn yẹn lọ́wọ́ kò yẹ kí èèyàn tó dákún sọ̀rọ̀ rẹ̀. téèyàn ọba ní ìrànlọ́wọ́ téèyàn ó ṣe fún mẹ̀kúnnù tí ń tiraka àti déèyàn má tún dákún má tún dákún ìṣòro mẹ̀kúnnù mọ́ ìyànjẹ lélẹ́yìí ẹ dákun ta ni ta ni president àwọn tampan ta ni president àwọn tampan ẹ dákun mo ní ìdórúkọ president president àwọn tampan ṣé ṣé ẹ eh, bàbá ẹ eh, Bọ́lájí Amósàn. Eh, kí lorúkọ bàbá yìí náà sáwọn náà náà sì wà ń bẹ̀ Latin Mr Latin ṣé Mr Latin náà sì ni president àwọn tampan ìgbà ọlọ bí òrèrè bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni Mr Latin Mr. Latin kí lẹ̀ ń wò lórí ọ̀rọ̀ yìí Mr. Latin Mr. Latin kí lẹ̀ ń wò lórí ọ̀rọ̀ yìí ọjọ́ tọ́rọ̀ yẹn ti ṣẹlẹ̀ ni mo fi ti fẹ́ dá sí ọjọ́ tọ́rọ̀ yẹn ti ṣẹlẹ̀ ni mo ti fẹ́ dá sí ṣùgbọ́n mo rò pé jẹ́ kí n kọ́kọ́ wo ọ̀rọ̀ yìí bó ló ṣe wá kí ni ti ń ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ yìí àwọn tí wọ́n jẹ́ pé àwẹ̀ yìí at least òṣèré ni òṣèré tíátà ni wọ́n ní bọ́dì ìgbésẹ̀ wo ni àwọn bọ́dì wọn fẹ́ gbé ìgbésẹ̀ wo làwọn gúrùpù wọn fẹ́ gbé mo wá rí i pé láti gbà yẹn dì í sìn ín a gbọ́ nǹkan kan látọ̀dọ̀ àwọn gúrùpù lẹ́yìn àwọn èèyàn kọ̀ọ̀kan Yẹmí Sọládé òun náà ti sọ̀rọ̀ èèyàn dáadáa ni kò fẹ́ máa yẹn náà like justice ẹni tí mi ò tiẹ̀ expect kò lè sọ̀rọ̀ pé bóyá ẹrù lè máa bà ó ní Ọláìyá Igwe ó ti sọ̀rọ̀ inú rẹ̀ ò dùn sí ṣẹlẹ̀ yẹn ó ti sọ̀rọ̀ òun gan ni mo ni mi expect pé lè sọ̀rọ̀ mo fi pé bóyá irú pé I keep silent ọlá àyà igun ti sọ̀rọ̀ rúyọ̀ ọ̀rọ̀ yẹn pẹ̀lú àìdùnnú kí wàá ní president tampan ṣe ìgbésẹ̀ wo kí ni purpose kí ni function tampan gan. ẹ dákun the function the function of tampan kí ni kí ni function tampan kìnìún function tampan ah a jẹ́ pé tọrọ yẹn bá fi lọ bẹ́ẹ̀ tí àwọn tí wọ́n fọgò mọ́ arákùnrin yìí lórí tán bá mọ arákùnrin yẹn Kókó Zaria máa mọ̀ tó bá dẹ̀ tó bá jẹ́ pé lóòótọ́ Kókó Zaria ò mọ nǹkan kan nípa rẹ̀ ó gbọ́dọ̀ point arákùnrin yẹn kí ni rísìn tó fi fọgò mọ́ láwùrí lórí kó lọ sọ kò sí já ń bẹ rísìn kí ni láwùrí ṣe náà fi fọ́gò mọ́ lórí. kó sọ sọ tó bá ti sọ tó bá jẹ́ pé láwòrí lọ jẹ̀bi ẹ̀ ó forí korí ìmọ̀ tí láwòrí ọ̀bá jẹ̀bi kò yẹ kí ẹlẹ́sìn ọlọ láì jìyà o kò yẹ kí ẹlẹ́sìn ọlọ láì jìyà o kò yẹ kí ẹlẹ́sìn ọlọ láì jìyà o. Ah, a máa wo ohun tó fẹ́ ṣẹlẹ̀ hmm. a máa wo ohun tó fẹ́ ṣẹlẹ̀ kọ́lọ́n tó sẹ̀san kọ́lọ́n ọba ó tó san ẹ̀san nígbà tá a bá dé àlìkìyàmà. Ah. <laughs> ẹ jẹ́ á wá justice fúnra wa gàgàgàgà láyé ju ẹ̀jẹ̀ ọlọ ìyá ni màá fi jẹ ni o. alágbára lè ní ọ̀lẹ ni lọ́la gbogbo ẹni tó bá lágbára lè ní tó bá ti fi ń ọ̀pẹ́rẹ́sì èèyàn ọlọ́run máa gba agbára yẹn kó lọ́wọ́ ẹ̀ pẹ̀lú ògo ọlọ́run láìpẹ́ tí ò ní jẹ́ nǹkan kan mọ́ nínú ayé tí ò ní ṣe kíni tí ò ní jẹ́ nǹkan kan mọ́ nínú ayé gbogbo ẹni tó bá ti lágbára lẹ́ni tó wá ń lo agbára láti lè oppress láti fi oppress àwọn èèyàn ọlọ́run máa gba agbára yẹn kó lọ́wọ́ ẹ̀ tí ò ní jẹ́ nǹkan kan mọ́ nínú ayé. gbogbo alágbára láyé lẹ́ni ẹ lọ sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ lọ sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ o ẹ lọ sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ tẹ́ ẹ bá ṣe lè lo agbára yẹn láti lè fi fa yẹn sókè láti lè fi gbé yẹn ga ẹ má tún lo agbára yẹn láti lè fi oppress láti lè fi bà tèèyàn jẹ́ ee àjù ọlọ ta ni wọ́n tó jù yẹn lọ ẹ kò recognize wa ta ni wọ́n tán recognize ọlọ́run tí ẹ rí tọ́lọ́run bá ti recognize yẹn àbí mo débì kan lénìí bá recognize mi bá má fún mi recognition ọlọ́run ti fún mi recognition tọ́ ọ bá fún mi recognition o deserve o fẹ́ gba nǹkan lọ́wọ́ mi ni màá fún ẹ tó o ti fún mi ní recognition tí mo fẹ́ fún ẹ máa gbápò mi ni ọlọ́run ti wulẹ̀ fún mi ní recognition and recognition ọlọ́run ju títí ẹ lọ. Eh? recognition ọlọ́run ó ju títí ẹ lọ so torí ìdí eléyìí ah, màá tún padà wá lórí ọ̀rọ̀ yẹn máa padà wá lórí ọ̀rọ̀ Láwórì mọ́kàn tí ọ̀pá bọ́jísà pẹ̀lú fídíò tí mo ṣe yìí ni mo fẹ́ wo nǹkan máa jáde torí pé àwọn táǹpà wọn ṣe dáadáa lórí ọ̀rọ̀ yẹn o bàbá latin ẹ ṣe dáadáa lórí ọ̀rọ̀ yẹn o gbogbo ẹ̀yin tampan executive ẹ ṣe dáadáa o ẹ ṣe dáadáa o. Mm ẹ̀yin tampa nesco ẹ ṣe dáadáa o ẹ ṣe dáadáa o ẹ ṣe dáadáa o kíyàwó máa jẹ ọmọ ẹgbẹ́ ẹ̀yin kan kẹ́ ẹ sì fọwọ́ lẹ́rán kẹ́ ẹ máa wòran kẹ́ ẹ má lè gbìjà rẹ̀ kẹ́ ẹ má lè sọ̀rọ̀ ẹ̀yin tampa nesco ẹ ṣe dáadáa o ẹgbẹ́ ẹ̀yin tẹ́ wà ń bì ẹ bá mi send fídíò yìí sáwọn tampa nesco ẹ bá mi send ẹ sí Koko Zaria ẹ bá mi send ẹ sáwọn èèyàn kọ̀ọ̀kan mo tọpa bọ́sà ni mi n tí ì ṣe fídíò fúlẹ̀ mi n tí ì ṣe fúlẹ̀ ẹ o ìgbà wọn kọ́kọ́ ti ọ̀pá bọ́sà káwọn tí ó jáde. atọ̀pá bọ́sà káwọn tí ó jáde. ta ló gbé láwọn orí lọ sọ síìtù ta ló máa tọ́jú rẹ̀ ìgò tán fọ́mọ lórí yẹn tán ló ti affect ojú rẹ̀ báwo ló ṣe fẹ́ live life the rest of his life báwo ló ṣe fẹ́ live ẹ̀. tójú yẹn ọba padà ríran mọ́ ẹ dákan báwo ló ṣe fẹ́ máa jẹun báwo ló ṣe máa báwo ló ṣe fẹ́ máa gbọ́ bùkátà ayé ẹ̀ kódà báyẹn kódà bẹ́ẹ̀ wẹ́ tọ́ ẹ bá mi sẹ́ndí fídíò yìí sí Láwòrì gbogbo àwọn tó yẹ kí fídíò yìí kàn bẹ́ẹ̀ ni Koiki Media wàláhì bó ṣe rí intimidation. ó ti pọ̀ jù lórílẹ̀‐èdè yìí ojoojúmọ́ làwọn èèyàn ni wọ́n intimidate èèyàn ojoojúmọ́ ojoojúmọ́ ni wọ́n ń fi agbára agbára burúkú yẹn oppress àwọn èèyàn pé ta ni ó mọ̀ mi àwa la wà níjọba àwọn kan ni wọ́n wà níjọba lánàá wọ́n kúrò ń bẹ̀ ni àwọn táwọn àjọba lé ní àwọn náà kúrò ń bẹ̀ àwọn kan ó tún bọ́ bẹ̀ lọ́la there is nothing like seniority forever. kò sí agbára títí láéláé so ayé tọpọ abọ́sà láwórì kéèsì láwórì yẹn kéèsì láwórì yẹn ẹni ọba ṣe àbúrú á jẹ́ kí gbogbo ayé ọmọ pàbúrú ló ṣe ẹni ọba ṣe dáadáa á jẹ́ kí ọmọ ìpè dáadáa ló ṣe àwọn tí wọ́n fọ́gùn mọ́ lórí wọn ṣe dáadáa. Koko Zaria sì wà ńbẹ̀ wọ́n fọ́gùnmọ̀ láwórí lórí kí ni tó ṣe fẹ́ nìyẹn kókó that means Koko Zaria ò ṣe dáadáa tí Koko Zaria bá ń prove innocent pé òun ọmọ kì í sì sùn lòun fọ́gùnmọ̀ lórí role tí Koko Zaria play níbẹ̀ kì í ṣe role tó dáa Koko Zaria ò play role tó dáa Koko Zaria ò ṣe dáadáa Koko Zaria ò ṣe dáadáa o wàláì wọn ṣe dáadáa o ẹni ó ti ga èmi ìgbàdúrà kò jábọ́ o mi sì gbàdúrà pé Koko Zaria ò jábọ́ ṣùgbọ́n ẹni tó ẹni tí ò tí ì ga tó náà fẹ́ jẹyàn kí ló dé tá a fẹ́ kẹ́niyẹn náà jẹ́ nǹkan. wọ́n fọ́gò mọ́ Láwòrí lórí àwọn kan sì jókòó ńbẹ̀ ẹ sì lẹ ẹ sì lọ́rẹ̀ẹ́ Láwòrí nìyẹn wọn ẹni tó sì fọ́gò mọ́ lórí ẹ sì rí nǹkan kan ṣe fún ẹ rí arrest àníkẹ́ ẹ̀ ná ẹ hold ẹ ẹ arrest ẹ ẹ rí arrest ẹ rí kọ́ lọ fèsì lọ kíni láwórí ṣe fún tó fọ́ gbọ́mọ lórí. torí ìdí eléyìí i'm coming back ibi tọ́rọ̀ yẹn bá padà dúró ibi tó bá já sí ẹni tí àwọn tampan ìgbésẹ̀ tí wọ́n bá gbé lórí rẹ̀ táwọn bá ti wá gbé gbèsè mo fídíò kí n lè mọ ìgbésẹ̀ táwọn tampan gbé lórí ẹ̀ ni tọ́dà pa àwọn tampan wọ́n fẹ́ useless wọ́n fẹ́ useless wọ́n kàn da ẹgbẹ́ tampan ẹgbẹ́ àwọn òsèré jà wọ́n kàn da kalẹ̀ ni kò ní kò ní wúlò kò ní kókó kò ní kókó téèyàn bá dá organisation kalẹ̀ téèyàn bá dá association kalẹ̀ association yẹn ó gbọ́dọ̀ máa mú oore bá àwọn members kọ́dẹ̀ máa mú aburú tó bá fẹ́ ṣẹlẹ̀ sí members kọ́ máa mú kó lórí wọn oore kọ́dẹ̀ máa ah, kí wàá ní function tampons kí ni ìwúlò ẹgbẹ́ òṣèré tẹ́ dákalẹ̀ tí ò wúlò fún ẹgbẹ́ ẹni tó bá fẹ́ ẹni ayé ẹ̀ bá ti ń bàjẹ́ ayé ẹ̀ máa bàjẹ́ náà ní kọ́ ẹni ẹni látúnṣe ṣe. ẹ̀yin gẹ́gẹ́gẹ́ ẹ̀ ń gbógun tira yín ẹ̀yin gẹ́gẹ́gẹ́ láyà ẹ̀ ń gbógun tira yín so torí ìdí eléyìí ní tí ìgbésẹ̀ ti tampan bá gbé lórí ẹ̀ àti táwọn èèyàn bá ṣe àti kí ni ibi tọ́rọ̀ bá dé dúró ẹ dákun láwòrí gangan ẹ bá mi sẹ́ndì nọ́mbà ẹ ẹ dákun ẹ bá ní nọ́mbà láwòrí ẹ bá mi send nọ́mbà láwòrí mo fẹ́ bá láwòrí sọ̀rọ̀ mo fẹ́ bá láwòrí sọ̀rọ̀ ẹ dákun ẹni ó bá ní nọ́mbà láwòrí tẹ bá dẹ fídíò mi yẹn lè bá mi send ẹ sí láwòrí kí láwòrí ò pè mí lórí zero eight zero thirty six thirty three thirty three thirteen zero eight zero thirty six thirty three thirty three thirteen zero eight zero thirty six thirty three thirty three thirteen kí n láwòrí kan mẹ́sẹ̀gì mi tó bá pè mí tí mi bá pìkẹ́ kan mẹ́sẹ̀gì mi mo fẹ́ kájọ sọ̀rọ̀ kájọ sọ̀rọ̀ kódà bọ̀ jẹ́ àdúrà lásán láàfin ràn án lọ́wọ́ lórí bọ́ jẹ́ àdúrà ọ̀lẹ́ ọlọ́run ní máa gbìjà màálù tí ò nẹ́rù ọlọ́run ní máa bá lè sin màálù tí ò nẹ́rù ọlọ́run ní máa bá lè sin bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ bá jẹ́ ọ̀lẹ́ lénìí láàrin ká dijú ká tó yà ọlọ́run lè sọ di alágbára ẹ bá mi sẹ́ndì nọ́mbà mi sí láwòrì tàbí kẹ́ ẹ sẹ́ndì fídíò mi sí láwòrì kẹ́ láwòrì ò pè mí kájọ sọ̀rọ̀ mo fẹ́ mọ ibi tí ọ̀rọ̀ yẹn dé dúró àwọn wo náà ti dá sí ibo ni ibo ni kéèsì yẹn dé dúró ẹni tó fọ́gò mọ́ lórí ìjẹ́ wọn ti rí mú bó lọ̀rọ̀ ṣe ń lọ. ọlọ́run báwo ni fi wá kalẹ̀ kọjá dùn àlàsán làwọn àwọn ògbégbèsè rè lórí mi ṣe mi ní nǹkan kan ni mo fẹ́ gbà lọ́wọ́ láwòrí ṣùgbọ́n mo kọ ìyànjẹ mo sì kọ kéèyàn ó máa ṣàbòsí èèyàn mo kọ ìyànjẹ kéèyàn ó fẹ́ yàn ìyànjẹ mo kọ mo kọ mo dẹ̀ kórìíra àbòsí torí pé ọlọ́run náà kórìíra rẹ̀ lọ́lọ́run fi sọ́nà àlùkùránì pé iná láàyè àmúrù bìlẹ̀ àdìlì wàl ìhìsáni wà ìta ìsìlì kúrìbá wà yá ní àrùn ìfàṣáyì wà lìmọ́nkárì wà lìbágì yìí ọlọ́run ó pàṣẹ nǹkan mẹ́ta ó sì kọ nǹkan mẹ́ta fún wa So wá yẹ kó rí bẹ́ẹ̀ so màá tún máa wá níjọ́ mi láti wá fún yín níbi tí n bá ti gbọ́ ibi tí nǹkan dé dúró bọ́rọ̀ ṣe lọ láti ẹjọ́ yìí mò ń retí ibi tọ́rọ̀ máa dé ibi tọ́rọ̀ yẹn máa já sí ni ìwà mo rí pé ọ̀rọ̀ yẹn ọ̀dà kó ti fẹ́ dá ìdáhùn àgbọ̀n kankan lórí ẹ̀ mọ́ lọ́jọ́ ìhun jáde lénìí ìjẹ̀ndá láti wá tọ̀pọ̀ àbọ̀sà kí ni ti ń ṣẹlẹ̀ asalaamualeykum wa rahmatulahi wa barakatuh.